kamilu kọ̀ǹpùà adẹ́rìn-ín-pọ̀ṣónú òṣèré nollywood ti fọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn òṣèré àwọn lọ́gàá-lọ́gàá um tí wọ́n ní àwọn ọmọọṣẹ́ lábẹ́ wọn tí wọ́n sì ń ṣe yùnkẹ́-yùnkẹ́ pẹ̀lú wọn nítorí wọ́n lo àǹfààní pé wọ́n ń kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn ó yẹ kó ti yé eyín kí ló ṣẹlẹ̀ gangan tí kamilu kọ̀ǹpó fi sọ̀rọ̀ yìí orí tẹlifíṣàn program kan ni wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún òṣèré nollywood yìí nípa ìrìn àjò ẹ̀ ní film industry àti bó ṣe ṣe tó fi di pé orúkọ ò bàjẹ́ wọn ò gbórúkọ ẹ̀ nídìí ìbàjẹ́ rí kí ni Kamilu ṣàlàyé ẹ eh, kí ló sọ nípa bó ṣe di adẹ́rìn-pòṣónú àti bó ṣe dẹni tí wọ́n pè ní gọ̀lúgọ̀ ẹ tó fi jẹ́ orúkọ àkọ́kọ́ àti bó ṣe di Kamilu Kompo ẹ gbóhun tí Kamilu Kompo sọ ọ ẹ nípa ẹ béèyàn ṣe ń di gbajúmọ̀ nínú iṣẹ́ òṣèré nínú fíìmù ṣíṣe ẹ lẹ́nu ẹ̀. Welcome to CrossVlogX XTV. Remember to like, share and follow us. A bẹ̀rẹ̀ pé lórí kọ́mẹ́dì náà. No oríṣiríṣi lára ti ṣọmọ olè àti ṣe fine boy àti ṣe gbogbo ẹ̀ lóríṣiríṣi tá à ń bá kiri torí bá ti mọ ojú ọ̀nà gangan ṣùgbọ́n nígbà tá a ṣe tá lọ sí location kan that was 1997 i think àwa ti kúrò lọ́yọ̀ọ́ àti wá sèkó èmi àti kejì mi after èkó so èèyàn kan máa ń pè wá ní location eh, kọ́lọ́n kó foríjì yín káyà mi lẹ́kọ̀ọ́ so wọ́n máa pè wá lọ sóṣogbo. So, Òṣogbo ẹni tí Alhaji Ajílẹ̀ tó jọ̀gá wọn tó bá ti béèrè nǹkan pé ẹjọ́ ẹ pa ọmọ Èkó yẹn wa tá bá ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tèmi ló slow jù àzẹ̀mí hmm. ò ń fast sọ̀rọ̀ so nínú yẹn ló tó àwọn Èkó dàbí pé àwé tí ń ṣe bí gọ̀lúgọ̀ yìí ó lè ṣe nǹkan báyìí o from there balaji <laughs> ajile ṣe ẹ jẹ́ kí bọ̀bọ̀ tí ń ṣe bí gọ̀lúgọ̀ ọ̀hún kó so from there la ṣe wá ṣe kọ́mẹ́dì kọ́mẹ́dì náà rádaràda gan-an kò tí yé wa sí mm. but wọ́n try wọ́n tún try so from there ni mo ti kọ́kọ́ wá ní orúkọ tó ń pè ní gọ́ọ̀lùgọ́ọ̀ tó kọ́kọ́ circulate mm. sí film industry tó bá máa ń yan ah gọ́ọ̀lùgọ́ọ̀ gọ́ọ̀lùgọ́ọ̀ gọ́ọ̀lùgọ́ọ̀ èkó gọ́ọ̀lùgọ́ọ̀ tó wá látọ̀yọ́ nǹkan kan so from there mọ̀ tí èèyàn bá dẹ̀ ti kọ́kọ́ lórúkọ láàrin ara wa kékeré nìyẹn ó kù ti gbòòrò gangan mm. kó tó bọ́ sí landline so ìgbà tí yẹn ti wá dúró ń bẹ̀ tá a máa ń ṣe lọ tá a ń ṣe lọ tá a ń ṣe lọ táwọn èèyàn ti mọ orúkọ yẹn èmi wá fẹ́ ṣe fíìmù ara mi that was two thousand and nine wọ́n á wò pé akíni ah, mo lè sọ fíìmù jẹ́ sọ́n Kamilu Kompo torí àwọn olórin ni tán wà ní village mm. tán jọ ń kọrin wọ́n á lọ ṣe competition lẹ́kọ̀ọ́ wọ́n á win so ìdí nìyẹn tó jẹ́ pé okay tí máa sọ fíìmù yìí ní Kamilu Kompo mo mm. believe pé ó yẹ kí ọlọ́run fa àlùbáríkà sí àkàndẹ̀ ṣe bí eré bí eré náà ni kọ́lọ́run wa tó sọ pé òun dé àmọ́ nígbà tí bàbá pè yín gọ́ọ̀lù gọ́ọ̀ ìjọ kìíní àná ṣóbi yín nù. kò bí mi nù tí ó mú rú star irú bàbá ajílẹ̀yẹ <laughs> kọ́lọ́n forí jí wọn gan pè mí pé ọmọ gọ̀lúgọ̀ àwé gọ̀lúgọ̀ ni ẹ bá ń pè orí ọ̀fẹ́ ni kódà i believe torí ibi tá a ti bẹ̀rẹ̀ fíìmù ipa fẹ́ máa ṣeré orí ìtàgé stage ni hmm. tọ́ọ̀ ni kò ń ṣe pé òkè ayé ti dayé ọ̀làjú pé a mọ̀ pé fíìmù máa jáde ó máa fi wá hàn hmm. so fọ́rú gbogbo àwọn fíìmù tí mò ń sọ pé pè mí gọ́lúgọ́ bẹ́ẹ̀ náà mi ò ríra mi ń bẹ̀ náà gbàtà máa edit wọ́n ti edit ẹ̀ dànù so mo kàn wọ́n pé àwọn ẹ̀ṣẹ́ àmọ́rúkọ kúrò bẹ́ẹ̀. ẹ mo ṣáà wọ́n pé ah sí yìí ibi tí mo wà rè é èmi mo kọ́kọ́ wá gbé omi fún tí mo sọ̀rọ̀ ah mo tún ń gbé kán máa rewind ah láyé tẹlifíṣàn program yẹn ti ẹ̀ ṣe rewind máa tún jókòó jókòó jókòó tó fi parí bí wọ́n máa. Hmm kò yọ lẹ́yìn bí ẹdúgbẹ́ fọlọ́. ẹ̀rọ lẹ́nu <laughs> gbọ́dọ̀gbọ́ làgbàlá lè jò lónìí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa pé ah, ọjọ́ tá a bá ti gba Adékọ́lá Tìjání lálejò ẹ̀ bá wa bí wọ́n bá ẹ̀ bá wa bí wọ́n bá ẹ̀ bá wa bí wọ́n bá ẹ̀ àti pé mọ́mí wa ń lé ńkọ́ àtàwọn ọmọ á béèrè kí ni mo wà fún yín fún. <laughs> ó dà ẹ jẹ́ kí n tẹ̀síwájú kí n béèrè pé nínú agbami industry omi yẹn pọ̀ gan-an ah. ó dẹ́ fẹ̀ gan-an hmm. báwo lẹ ṣe keep relevance yẹn because mo fẹ́ sọ pé ẹ jẹ́ ká agree pé ẹ sí lókè yẹn ẹ dẹ̀ sí nílẹ̀ but àárín yẹn ló ṣòro ju àti manage báwo lẹ ṣe ṣe kí lẹ fi kún. number one ni pé ṣẹ́ẹ́dí tí àbá ti ọkọ ní ọlọ́run hmm. àwọn nǹkan tó wá rọ̀ mọ́ nínú ọlọ́run náà ó pọ̀ o kọ́kọ́ gbọ́dọ̀ ní tẹríba àtọmọ kékeré àtàgbàlagbà ó gbọ́dọ̀ respect wọn torí àgbàlagbà ti wà ń bẹ̀ wọ́n lè ba tèèyàn jẹ́ olórí burúkú lọmọ yẹn má pè mọ́ torí ọmọ kékeré tó ń bọ̀ àti mọ̀bí tó ń máa dé lọ́jọ́ ọ̀la ó lè jóun ló máa kùyàn kú pé ah, àwọn ẹ̀gbọ́n yìí wọ́n dẹ̀ bà tèmi jẹ́ ń gbà yẹn. Hmm. so number one number two tó ti lọ́lọ́run tó dẹ̀ ní ayọ̀ ọkàn tó lè struggle tó dẹ̀ ní determination ni pé ah àníṣe ibi tí mò ń lọ mi ò fẹ́ kúrò ń bẹ̀ tó bá bend ìyẹn ò sọ pé èèyàn ò mọ̀ ṣe èèyàn máa adjust. Hmm ṣètì understand oh, yeah. for example nsìn mo ń ṣiṣẹ́ lọ́wọ́ nsìn mo á wò pé ah àwọn mo fẹ́ ṣiṣẹ́ bíi márùn-ún nínú oṣù tó ń bọ̀ but àwọn yẹn kan fún mi ní chance pé ok kí n wá sílùú òyìnbó kí n wá bá wọn ṣe program máa gbé síra wọn pé ok iṣẹ́ márùn ah, program ẹyọ kan ìlú òyìnbó tí mo ti lọ lọ lọ lọ lọ hmm. jẹ́ kí n ṣiṣẹ́ márùn-ún yẹn relevancy yẹn á tún wà bẹ́ẹ̀ pé ok kò ní dàbí gbà àti ah, ẹ̀ ti pẹ́ tá a ti rí nínú fíìmù àti pé èyí tó ṣe pàwọ́n bá rí ni pé àwa ọ̀gá fúnra wa la máa fọwọ́ ara wa fa èyí pọ̀ Hmm. torí pé ń sìn àwọn tó ń bọ̀ lẹ́yìn tí mo sọ lẹ́ẹ̀kan obìnrin ló pọ̀ jù nù wọn kò dẹ̀ sẹ́ni tó mọ who is who hmm. wọ́n lè dé lónìí ó lè jẹ́ pé ọ̀tọ̀ ni ambition wọn lóòótọ́ o hmm. but tán bá ti dé tí wọ́n bá ti wà lọ́dà ẹ̀ ìwọ náà try as much as ṣe nǹkan tó jẹ́ pé àwọn náà máa fi ní impact ṣe ti understand àtijọ́ táláyé ti dáyé ni kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ rí lóòótọ́ but at least jẹ́ kán mọ̀ gbé wọn débẹ̀ pé kò ń ṣe pé torí pé ẹ wá ṣe eré àbí nǹkan kan ni mo ṣe fẹ́ take advantage no. Hmm. ọlọ́run ẹ lọ́lọ́run ti yín àwa náà ní tiwa so but at least iṣẹ́ tó wá ṣe yẹn jẹ́ kó mo ti èmi máa ń gba owó lọ́wọ́ àwọn ọmọ ọkùnrin àti obìnrin iye báyìí lè máa san torí pé owó tó san yẹn ló máa jẹ́ kí wọn náà máa serious pé ah, mo dẹ̀ san iye báyìí tí mi ò bá tiẹ̀ pè wọ́n máa pè mí ìtara owó yẹn máa mú ẹ̀ ibi à bàbá báwo la gbèsè kọ́ ìjọ òní location wà wà báyìí bí o wọ mọ́tò láti Èkó sí Òṣogbo stress yẹn máa wà lára ẹ pé ah, ìwọ Ọlọ́run wọn náà serious hmm. so èèyàn gbọ́dọ̀ fìbẹ̀rù Ọlọ́run sí gbogbo nǹkan téèyàn bá ń ṣe má ti torí pé òkè mi mo lọ opportunity wo ìwọ lọ sínú room two eight ìwọ lọ sínú room three oh nine kò wá máa tọ̀ tọ̀tọ̀ lọ́hùn gbé ẹ lọ kó wá hmm. gbé rẹ lọ láti alẹ́ mọ́jú. ó máa rìnrìn tán ràn án ẹ. n tí n bá ń béèrè á béèrè Eh, mm-hmm. tí e, tí tára ò bá béèrè ọlọ́run ó bí ọ ṣe ti understand ẹlẹ́dàá àwọn ọmọ yẹn náà dẹ̀ rèèyàn mọ́ so you you kò ń ṣe pé gbogbo obìnrin náà pé you le step on no torí nǹkan tó lágbára jù nínú iṣẹ́ wa nìyẹn. Hmm. ibi tó jẹ́ tètè gbéyàn ga náà ó lè tètè fààyàn wá lẹ́ẹ̀. Ah, ó láyàn mọ́lẹ̀ ó láyàn mọ́lẹ̀ ṣe ẹ̀ ń dè bọ́n ṣe ń tu ẹ̀ ti hàn lóore lóore lóore àgídìgbò ẹ̀ ti gẹ̀ẹ́tì ẹ̀. ẹni jẹ́rọ àwọn kọ̀mẹ́díàn yìí wọ́n ti rí wá ń rí gọ̀lúgọ̀ yẹn gẹ́gẹ́ ah ti máa gba ara ẹni wọlé pápátá yìí kí n fún jẹ bí ẹ̀mí lo so màá débi tí mò ń lọ náà iṣẹ́ ọ̀tọ̀ eré ọ̀tọ̀ ìjẹkújẹ ọ̀tọ̀ ìjẹkújẹ ọ̀tọ̀ hmm, hmm. so nǹkan tẹ́lẹ̀ mi ò mọ̀ nìyẹn so ó máa difficult tí n bá dẹ̀ fẹ́ lọ ṣiṣẹ́ kébi máa pa mí kí n má ṣiṣẹ́ láti two months sẹ́yìn kó wá pè mí síṣẹ́ tí mo dẹ̀ ti bá àwọn kan ṣiṣẹ́ tí mo ti sọ pé okay iye tí mò ń gbà ní fifty naira o so káwọn yẹn ti mọ̀ kí wọ́n wá pè mí pé ah, bàbá mi ẹjọ́ ń pè lọ́nà nǹkan báyìí Kamilu Kompo nípa ohun tó sọ nípa fíìmù ṣíṣe bóun náà ṣe dìgbà júmọ̀ tí wọ́n sọ ní Kamilu Kompo láwọn èèyàn wá ya wèrè gan ẹ máa wò mm, máa bẹ ǹjẹ́ mm, ẹ máa wọrí. àgbà twenty five naira. àgbà two naira lọ́wọ́ wa láti fifty naira wọ́n wá pè mí mo wá wò pé eh, ah ṣé ìbídùn nìyẹn ah mo dẹ̀ tiẹ̀ ti fẹ́ rí yín tẹ́lẹ̀ náà kó wọn náà wá kó ohun dundun jẹ látòrí fóònù kékeré a máa ríra tá a bá dé location ṣùgbọ́n ẹ̀kan bá ń gba two naira yẹn tó bá ti gbà ó ti lárí mọ́ nìyẹn hmm. so wọ́n ti beat ẹ̀ down nìyẹn so òun náà máa máa fi lù ẹ̀ ẹlòmíà tún mú one naira wá ìgbìyànjú àmọ́ bá a ṣe máa mú ẹ má wọrí hmm. ó máa ń ba kàríà jẹ́ so ibi téèyàn bá wà yẹn tó bá ti sọ pé ṣé bá fa èèyàn ṣe bí ẹyin pé kó máa gbà ṣé lágbájá ẹ má tọ́ wèrè ẹ̀ wèrè ni o kò ní gbà less than fifty naira kó dẹ̀ pé kán dẹ̀ bá bẹ́ẹ̀ pé ẹ mú hundred naira wá fifty naira náà lè rọ iye tí mo fẹ́ gbà nìyẹn hmm. tí wọ́n bá nídìí wọ́n máa lù ẹ́. lóòótọ́ ni pé àwọn ọmọbìnrin wà tí wọ́n máa ń rún mọ́lẹ̀ nídìí pé wọ́n kọ́ṣẹ́ fíìmù pàápàá tó bá ti jẹ́ pé bóyá àwọn ọ̀dọ́bìnrin àbí àwọn kan tó jẹ́ wípé wọn ò mọ bí wọ́n ṣe ń kọ́ ta ni ká dá lẹ́bi gangan ṣé ọmọọṣẹ́ tó gbára lẹ̀ ni àbí ọ̀gá tó ní kọ́mọṣẹ́ gbára dúró àti wípé àwọn èèyàn máa ń ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́bìnrin tá à ń rí nínú iṣẹ́ fíìmù láyé òde òní pé ọ̀pọ̀ wọn kàn wá polówó ohun tí wọ́n ń tà ni ṣé lóòótọ́ ni ṣé bó ṣe rí nìyẹn kí lè ròyìn lórí àwọn ohun tí ẹ̀ ń rí nínú fíìmù láyé òde òní sígbà bó ṣe rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àtàwọn nǹkan tí Kamilu Kampo sọ nípa ìrìn àjò ẹ̀ nínú fíìmù ṣíṣe ẹ drop comment remember to like share and follow us. Thanks for watching.